أعوذ بالله من الشيطان الرجيم إن تقول للمؤمنين أن لن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين أعوذ بالله من الشيطان ọdún méje sí ní ogójì ní ọ̀tá mẹ́rin tó lọ́wọ́ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. في تسواج من تفسير سورة آل عمران. eléyìí tí a bá lọ àyà tí a òun náà ní àyà ọgọ́rùn-ún àti mẹ́rìnlélógún one twenty four ibi tí ọlọ́run ti ṣe àtìlẹ́yìn fáwọn onígbàgbọ́ òdodo lójú ogun ìlúmẹ̀lẹ̀ àkíkà pẹ̀lú àwọn ọmọláàdìkà. ẹnu àwọn àbọ̀ níta òsèré oko nípa àlùkáwà ní àyíká náà yẹ ọmọ bá tẹ̀lé sójú ogun bá délé lọ́lọ́run sálọ káwa ní ìfáwọn onígbàgbọ́ òdodo àbíjú ogun prophet ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ wọn lọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fọ́sọ́nù àyà àtàfẹ́mú yìí pé ìtẹ̀kùn lọ́lẹ́lẹ́mọ̀ pé nínú àlá ìyá fìyàkùn ayọ̀mẹ́dàkùn rọ́bùkùn bíi sálásà ti àlàáfíà nínú mọ́lá ìkàtúmọ̀ nìgbàlẹ́. فقولوا للمؤمنين لن يكفيكم أن يمدكم ربكم بثلاثة wọ́n ní aya yìí kí ọlọ́run ní nígbà tó sọ fún àwọn onígbàgbọ́ ìdọ̀dọ̀. بألا يكفيكم أن يمدكم ربكم ṣe ọlọ́run ẹlẹ́dàá ò lè jẹ́ kí lè tó yín ni ọlọ́run lè tó yín ni pẹ̀lú kó kun yín lọ́wọ́ ẹlẹ́dàá yín kun wọ́n ní àyà yìí ó sopọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé wọ́n là pàdé náà sọ̀rọ̀ fún mi lọ òbí bàjẹ́. ọlọ́run ọba sọ wípé aláàbí kún yín lọ́wọ́ ọlọ́run kún yín lọ́wọ́ níbi ogun bá dàrí wàá ń tún àrílà ẹ sì kéré jọjọ ló ń kà á àtẹ̀sẹ̀ òpá. torí bẹ́ẹ̀ ẹ páyọ̀ ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kẹ bá a lè máa yẹ ni pé kẹ bá a lè máa sọpẹ́. wọ́n gbẹ̀gbẹ̀ àwọn eléyìí látọ̀dọ̀ Hasan al-Basri àti Amir al àti Rubayy ibn Anas àtàwọn míì. wọ́n sì ní ibùdó lè tọ́ bá rí tó sàlẹ̀ sá abáàdù bọ́lú mọ̀nsó látọ̀dọ̀ hasan ọ̀nà ẹ̀mí làwọn sọ pálùkáwà ní ìbọn sí pé kì í sọ̀rọ̀ ìdásọ̀ tó bá dé o ìmọ̀ràn ọ̀fẹ́ ṣàjò ni wọ́n lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ yìí pé ìyẹn ló fi abáàd ká adìrẹ sọ pé mi ọ̀rọ̀ àkọ́kọ́ náà láti tún wáyé. عباد من منصور عبد الحسن ما لرى الله آية هذا يوم بدر أجوك بدر ابن أبي حاتم الدايوا هذه ببلاغة عامر والشعب، يا المسلمين بلغهم يوم بدر أن قرض من جابر يمد المشركين وأني قد àwọn mùsùlùmí ìpẹni tó ń pè ní káàrò oníjẹ àbíọ ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn ọ̀ṣẹ́bọ ìní yẹn wá lé lọ́dọ̀ àwọn mùsùlùmí pé á ẹni yìí bí ebi lè fún ọ lọ ẹnà lápẹẹrẹ níbi fún ọ láwọn fẹfẹ bá wọn fẹ bára wọn jà pé Dangote wa ń fún ọ lọ́wọ́ àwọn Dangote ti lówó tó ni wọn lọ tó lówó láyé ń fún ọ lọ́wọ́ ìmí ẹ̀ wá lágbára lọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdòdó ọlọ́run ti wá fa áyà yìí kalẹ̀ pé إذ تقول للمؤمنين ألن يكفيكم إذ تقول للمؤمنين ألن يكفيكم nígbà tó ń sọ fáwọn nígbàgbọ́ ọ̀dọ́ wípé ọlọ́run ò ní tó yín pẹ̀lú wípé yóò kún yín lọ́wọ́ pẹ̀lú three thousand àwọn màláíkà tá a sọ wọn kalẹ̀ ọlọ́run wá sọ pé bàlá ń tẹ̀síbírù wọ́n tẹ̀síbírù. wípé tẹ bá ní sùúrù tẹ sì páyà yóò wá bá yín ní kámákámá níbi tẹ wà yín náà láàyè yóò wá bá yín ní kíákíá ìyẹn ní pátìlẹ́yìn ọlọ́run bá máa bá yín ní kíákíá pẹ̀lú pẹ́lẹ́dà yìí máa fún yín lọ́wọ́. pẹ̀lú àwọn màláyíkà five thousand ọ̀sáwùí mìíràn tí wọ́n á lámì wọn ò ní jẹ nìkan nínú àwọn tó wà lójú ogun. a wà lórí pé àlùmọ̀fàṣírò ní ìkàtàlà fún ti àwọn afúntẹ̀ fírì ẹnu wọn ò lórí pé ṣé ìṣẹ̀lẹ̀ yìí ti bá dìrì àwa ń pé àwọn ènìyàn sọ pé bá dàrí. afáwa ẹ̀gbọ́n ta lọ́wọ́ tó dáa ní oṣù àdìyí tí wọ́n sọ pé tẹ́tí gba àwọn mùsùlùmí tí kárò kùtùmí jáde ọ́ ń káwọn ọ̀sẹ̀bọ̀ lọ́wọ́ sí kí ní ẹ wá sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí kọ́láwọn tó sọ áyà yìí kalẹ̀. wọ́n ní balagan orúkọ alhazima ìfọjàjẹ ìfọjàjẹ ni wọ́n wá padà tẹ̀lé tẹ́lẹ̀ tàbí ní kúrúsù yẹn. ìfún ológun fọ́mọ yẹn lọ́wọ́. ọ̀hún á lè ṣe ìyẹn kan á rí kú lọ́wọ́ kẹta sí fáwọn ọ̀sẹ̀ gbọmọ. ọlọ́run ò sì tẹ̀ fún mọ̀lẹ́kà five thousand fáwọn mùsùlùmí mọ́. ọ̀rẹ́ mi tí wọ́n bẹ̀rù pé ó ń kó àwọn ọ̀sẹ̀ bọ́ lọ́wọ́ ìyẹn ní ọ̀padà tí kí ni kò fún ọ ọlọ́run ọ̀wá padà fi five thousand màláìkà ti ṣe kú lọ́wọ́ fáwọn àwọn mùsùlùmí lọ. afáwọn ọ̀rọ̀ mi ọ̀nà àná. أمد الله المسلمين بألف ثم صاروا ثلاثة آلاف نعم ثم صاروا خمسة آلاف ẹ̀rí rọ̀bẹ́yẹ bùn ánẹ́ wọ́n ní ọlọ́run ọba kún àwọn onígbàgbọ́ òdodo lọ́wọ́ lákọ̀ọ́kọ́ the alice tala àwọn mọ̀lẹ́kà one thousand tùmọ̀ sọ́ọ̀rù alágbàtà aláà ńgbà ọ̀yà wọ́n padà jẹ́ three thousand tùmọ̀ sọ́ọ̀rù hamsata aláà five thousand fa àbí kọ́lọ́ alayẹ̀kìyà kò lè tó wọn pẹ̀lú kó fi three thousand malayika ká sọ̀ kalẹ̀ kó fi kún wọn lápá. kọ́lọ́ wa ni àníbẹ̀ bá ti sùúrù kẹ́ fáyà ní kíákíá ti tẹ wàyẹn náà lẹ́lẹ́dàá yìí máa kún yín lọ́wọ́ pẹ̀lú five thousand nínú àwọn malayika èyí tó ti pé wọn alámì lára ẹ̀rí wọn lọ́nà mi ta lè gbà tó àyà yẹn òun ní pé one thousand mọ̀láìkà lọ́lọ́run kọ́kọ́ fi ṣe ìkúlọ́wọ́ fún un inú ọyọ́ di three thousand inú ọyọ́ wa di five thousand ẹ̀rí wọ́n wá lọ wípé fọmọlì jáàmù àì bóò láti fẹ́ pa ọ̀rọ̀ yìí pọ̀. wọ́n ní sábà òkú bóò láti máa máa pa ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rọ̀ tá a sọ ń bí báyìí pẹ̀lú. èyí tó wà nù ìta ogun bádàì ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ ń bí àyà àti ìdí ń bẹ́ bí ọ̀rọ̀ ogun bádàì sí sọ́tò làǹfààní àyà kẹsàn. àti lọ sí ọkùnrin àti ìwé ìka kan kẹsàn títí tí ó fi débi bá nígbà tẹ́ ń wá àkólà ẹlẹ́dàá yín. ọlọ́run bá sì jẹ́ pé yín. pẹ̀lú kọ́lọ́ ọba sọ wípé èmi ọlọ́run màá kún yín lọ́wọ́ pẹ̀lú ẹgbẹ̀rún kan nínú àwọn màláìka tí wọ́n tẹ̀léra wọn ní ṣíṣẹ̀ntẹ̀lé. wọ́n fẹ́ẹ́ rẹ̀ ṣe àwọn ọmọ ọ̀gbìn náà. ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ tó sẹ̀dá ọmọlá ìdá tó fi sìnkú lọ́wọ́ fún yín bí kò ṣe kọ́ jẹ́ ìtùnú ọkàn yín sì lè fi balẹ̀ ní. bíbẹ̀ kọ́ ọlọ́run lè rẹ̀ yín láì sẹ́ndì lẹ́yìn ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba ọba olùsorí ni hakimu ni ọba ọ̀jọ̀gbọ́n ni wọ́n lè sìn lórí ẹ̀ ní pé. لا ينافي ثلاثة آلاف فيما فوق فوقها. نعم فما فوقها. أعرف. قال يا غالي 1000 دولار وين إنه آية أمثال ذاك kò sàtàkó three thousand tá a kà níbi àyà tá a kẹ parí kódà kò sàtàkó five thousand ẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tó wí pé mọ́rùtìmí nígbà tó lọ sàn kí ni irda òun ni kéèyàn gun ẹsìn kẹ́ni ẹjọ́kọ̀ lẹ́yìn yẹn lédè tọ́lá tó lè ṣe ti tẹ́lẹ̀ ní tó jókòó tó ń yẹn títí wọ́n fẹ́ kú láti bí ọjà dókè gbé ọ̀rọ̀ yóò fi ara rárá tí wọ́n kà ń tò lẹ́yìn èèyàn náà sèyí pé àyájọ mọ́ọ̀tì fi yí wọ́n fẹ́ pé ìyàmì tẹ̀sẹ̀ àbọ̀ wọ́n ń wá ní sísẹ̀ ń tẹ̀lé ìtumọ̀ rẹ̀ nígbà yóò ti fún un wáyé òkun mọ̀ yóò tẹ̀lé ọ̀gbọ̀n olóòfin ọ̀kàrù mẹ́sùn. àwọn tí a tún tẹ̀lé wọn àwọn ẹgbẹ̀rún bí ó ti wà lẹ́yìn wọn wà á kàlà. وهذا السياق يشبه بهذا السياق في سورة العام هذا السياق في سورة آل عمران irú obi tí ọ̀yọ́ pé ìbámu ọ̀rọ̀ yìí ó ṣe déédéé yìí tó wà nínú alómọ̀rọ̀ náà mo wá pé ogun bá dàrí àwọn àbáyé fẹ́ fi díẹ̀ múlẹ̀ pé àti mọ̀lẹ́kà one thousand àti three thousand àti five thousand mùsùlùmí ogun وهو المعروف من أن قتال الملائكة إنما كان يوم القيامة ibi ìjà táwọn mọ̀láyíkà tí wọ́n á kó àwọn mùsùlùmí lọ́wọ́ nínú ìjà yẹn bí ogun bá láti lòdù ayé ọlọ́wọ́ àlọ́ ọlọ́wọ́ bá lóbi bàlá ìntàkùnbìrú ọ̀dẹ́tàkùn ọ̀ọ́. ọlọ́ba wa ní bí kò ṣe é pé tẹ́ ẹ bá ní sùúrù lórí mùsọ́ọ̀kà rọ́ọ̀tì àdúgbò ìfún lórí ètò sùúrù pẹ̀lú ọ̀tá yín tẹ́ ẹ ti wá tàkú ní tẹ́ wá páyà èmi ọlọ́run ẹ ti wá tẹ̀ láti ẹ̀mí ọlọ́run bá lọ pé ọ̀yà tó gómi ń pa orí him hàdà àfọwọ́ hasan àti kọ̀dáàdà àti rọ̀ráyè àti sùdáì ìyẹn ni pé yà tó kún un wọ́n wá bá yí ẹni pé kọ́ wá fi kọ́ wá bá yí tí ń wájú ìhìm haza ládojúkọ wọ̀nyí kọ́lá làwọn fi látọ̀dọ̀ ibùdó àbáàbí ìyẹn ni pé wọ́n wá bá yí wọ́n wá bá yí níbi ìrìn àjò wọ̀nyí àbí wọ́n wá bá yí bí gádọ́ bí ìhìm fọ́wù kíkẹ́ yára ni. adé tẹ́ ẹ bá ṣe sùúrù tẹ́ ẹ sì fáyà wọ́n yà tó kó ń tọ́ ajá tó bá àwọn yẹn wá pa yín àwọn ọ̀tá yẹn níbi ìbínú ọjọ́ wà lórí ẹ̀ tọ́ bá wà bá yín lórí bẹ́ẹ̀ níbi tí àwọn tó nìyẹn níbi tọ́ bá wà bá yín ní pẹ̀lú tìbínú tìbínú wọn ẹ́ ọlọ́run dẹ̀ ti wá fún yín lápá ìlú five thousand náà wà ládìkà kọ́dà tí wọ́n là lára ọ̀rọ̀ àwọn ẹni àkọ́kọ́ nìyẹn lórí pé àwọn àyà méjèèjì yìí ti ṣe pẹ̀lú ògùn bádàrí tá à ń sọ ń pa rẹ̀ lọ́dọ̀ abíkú bí àyà yìí. àlùkáwùrù sàárín ẹ̀rọ ẹlẹ́kejì. wọ́n ní ṣe ní àlùkáwà ní yìí ó ní ó so pọ̀mọ́rọ̀ ọlọ́ọ̀dọ́rọ̀ ọ̀gbà yìí nígbà dáwọ́ sáré àlékà tó bá gbé ọlọ́mìnì nàmọ́ká ìdálẹ́lẹ́kìtà. ó ní ẹbí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún tọ́lọ́sọ fún màtírí ànẹ́bí tó dájú lọ́dọ̀ àwọn aráalé rẹ̀ tó ṣe yí pé ọwá ọwá pé àwọn onígbàgbọ́ òdodo sáàyè ìjà ọlọ́run tẹ̀lé ọ̀nà àlíyìn ọlọ́run ọba dẹ̀ gbọ́ alámọ̀tẹ́ nígbà yẹn pé eléyìí ó ní í ṣe pẹ̀lú wọn ọjọ́ ogun ọ̀ṣọ́dún لم يحصل الإمداد بالملائكة لم يحصل الإمداد بالملائكة يومئذ ṣùgbọ́n ìkúnni lọ́wọ́ pẹ̀lú màláìkà kò wáyé níjọ́ gbọ́gbọ́ fòjò pẹ̀lú ọ̀rọ̀ tọ́lá wọn bá lọ pé bàlá ń sá ìrú wọ́tà tà wúwo. bàlá ń sá ìrú wọ́tà tà wúwo pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́sọ́lọ́ sọ pé tọ́ba ti fẹ́ ṣe sùúrù tí kò sì fi tẹ́ ẹ bá ṣe sùúrù wọn ò sì padà ṣe sùúrù. ọlọ́run kọjú dá àwọn mùsùlùmí jọ yẹn ọlọ́run mi ṣe bìlà fún ọ ọlọ́run tí kò sí pé tẹ́ ẹ bá ṣe sùúrù omi ṣàdéhùn fún ọ wọn ò sì lè padà ṣe sùúrù wọn tá tàkù tẹ́ ẹ bá páyà wọn ò lè ṣe sùúrù bí kò sí pé wọ́n sá ọlámúyòmí dúró bìmọ́là kí ń wá èdè lámú yóò má tú bìmọ́là kí ń wá èdè ọlọ́wọ́ wa fún ní màláìka yọ̀ kásò. àwọn yẹn ní ọ̀rọ̀ ọ̀fọ̀dọ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ wa sọ wípé yọ̀ dínkùn rọ́kùnkùn bí hamsa ti hàlà fẹ́ mìíràn mọ́lá ní káfí mọ́tà kìnìún wa lè sọmọ ilé yẹn ìyẹn ni pé àní ọlọ́run tẹ̀ sí máa fún yín lọ́wọ́ tọ́lá yìí fẹ́ ṣe sùúrù tẹ̀ sí páyà ẹlẹ́dàá yẹn á sì fún lọ́wọ́ fún yín pẹ̀lú five thousand nínú àwọn màláíkà mùsáwì míín tí wọ́n lámì lára àbọ̀ ìsáàkù àṣùbẹ̀yẹ̀ ayé látọ̀dọ̀ hálísà fún mọ́dúró látọ̀dọ̀ àlíf nàbì tọ́lẹ̀ ó ní tí mọ̀lẹ́mọ̀láyì kábí àmì àwọn mọ̀láyìíkà níjẹ́ ogun bá dàrí òun náà ní irun ẹran white òun náà ní irun àgùntàn white òun làmì wọn tí wọ́n fi ń dáhùn. fi nàwá sí káyìlì hìm bákan náà àmì wọn tó wá wà nínú ìyẹn wáìtì yẹn nítorí bẹ́ẹ̀ níbi orí ẹ̀sìn wọn báyìí wáìtì tó wà mẹ́. àbá àwọn mọ̀tòkòrò wọn lè mọ̀ sáwùmí mí náà nílé àmọ́ ibi pé wọ́n sàmì sáwọn mọ̀láìkà yẹn mọ̀láìkà yẹn ńlá mi láwàdì wọ́n wé láwàdì láwàdì yìí ṣe pé ní ẹ̀ máa àgbàlá dáhùn. شيخنا الألباني رحمه الله تعالى wọn làwọn máa ń wí láwọn àdé tẹ́lẹ̀ nígbà tí wọ́n kúrò ní Albania wọ́n dé Damascus nígbà yẹn àwọn máa ń wí láwọn àdé àwọn sì ní kẹ̀kẹ́ rálì láwọn àdé sì jáde àkókò láwọn ti kà nínú ẹ̀ bá wí láwọn àdé kírun ẹ̀ ládàbà yìí mẹ́mbẹ́ kan nígbà tí báwọn padà rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdé sì yàn gbélé rẹ̀ ni wọ́n yọ láwọn àdé lórí. sunnah ni. وسنة مستحبة أكاكا شيء نيان تبا ماشي ولي شيء نيان أكاكا تابو kọ́ńtà tó wá wí má lọ́kùn sọ́lá ń fi máa ń wí pẹ̀lú pé wàá yọ wàá sèrò fún tí ó wà láàrin bíi àárín bíi kíní rẹ méjèèjì láàyè àárín bọ́ńkì rẹ méjèèjì ẹ̀yà ẹ méjèèjì ìbéèrè méjèèjì gẹ́gẹ́ bí ròyìn láwa ní ọ̀sán sọláńtì wa ní amal fati ọwọ́ láwa ní flag tòṣùmọ́ kì í ṣe pé báyé yẹn wá ròyìn yẹn máa gbá ládàkà kò sì wá tún wá gbọdọ̀ sáfù ọ̀rọ̀ láwa ní wọlé ọjà fi hárí gẹ́gẹ́ awó pẹ́ sí ni ìròyìn táwọn ọ̀kẹ́ ń wé káàkiri yẹn ìgbésí yẹn bá ti wé báyìí ó ti ṣẹ̀sìn nìyẹn ìdánimọ̀ àwọn ọmọlá ìkà níjọ́ yẹn òun náà ní láwàdì ni wọ́n sàmì pẹ̀lú kíni pẹ̀lú láwàdì. كان سيم سيم الملائكة يوم البدر أمام السوق يوم البدر هنالك ولا so àmì àwọn mọ̀láìkà lójú ogun bádàrí àmọ́ inú sùn náà wà ní dúdú gẹ́gẹ́ ni. wàyà mọ̀ṣúnẹ́ àmọ́ ìmọ̀ṣúnù. ní ọjọ́ ogun ṣùnẹ́yìn táwa ní pupa ni wọ́n wí ní ọ̀yìn. wàhùyà anígbìn abbas ìròbì ọlọ́ àyùkọ́ lẹ́nu kọ́ọ̀tì mọ̀láìkà tù ilà yọ̀mọ̀fàṣì. ìgbà láwọn mọ̀láìkà ọjà wọn jagun jogun bá dàrí nìkan wọn jà wọn jà ẹgbà wa kàkẹ́ wọn gbẹgbà alásọ̀dà fúlàfúlà abúlásù ìbùdó àti hàṣẹ látọ̀dọ̀ yà àyà àbùrọ̀ ìbáraẹni wọn sì sùbẹ́ ìrọ̀ bíi ọlọ́ọ̀tà lánàá. wọn ní ní ọjọ́ ogun bá dàrí owó láwà ní sọ̀fúrọ̀ èyí tó dàbí yẹ́lò mọ̀rẹ̀tẹ́jọrọ̀ bíi ha ọ̀nẹ́gbà láti gbà ákìlẹ̀ tó àdéhìí màmá ìwọ̀n sọ̀fúrọ̀ ìyẹn ah, ni pé ó gbé láwọn àníyàn òfin wéré àmàlẹ́kà wa gbàdá sọ kalẹ̀ tí wọ́n pẹ̀lú láwọn àní yẹ́lò yẹn ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ àgbáyé pé wọ́n máa jà á lọ́wọ́ ẹ̀la rúṣọ́ àdàkùn wàlìkà tùmọ̀ ẹ̀nàdì ìkúnú gbogbo wàlìkà tùmọ̀ ìdàkúnú gbogbo ń bèèrè náà. Thank you ọlọ́run ní òun ò gbé àwọn mọ̀láyíká five thousand yẹn kalẹ̀ pé kí wọ́n lọ fún àwọn mùsùlùmí lọ́wọ́ ńlá bó ṣe rán ọ́nà. àyàfi kọ́ lè fi jẹ́ dùnú fún yín wọ́n lè tàbí máa ní ìlú àti kọ́kàn yín lè balẹ̀. pẹ̀lú kúlọ́wọ́ àwọn màláíkà bíbẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀. ọlọ́run yẹn sẹ́ni tí wọ́n da kẹ́lẹ̀ lágbára rẹ̀ níkà ọlọ́run lọ́wọ́ ó lè ràn yín lọ́wọ́ láì ní ti pé ọ̀sẹ̀ sẹ́ńtì màláíkà àtìlẹ́yìn bẹ lọ́dọ̀ ọlọ́run alẹ́ hakim ọlọ́run ọba ọba olùborí jẹ́ iṣẹ́. ìtumọ̀ rẹ̀ ní bọ́lá wọn sọ àwọn màláíkà kan. kò sì sọ di mímọ̀ fún yín bó ń fẹ́ sọ kalẹ̀ wọ́n kàn fẹ́ fi dùn yín lónìí. ẹ kókà yín tẹ̀sí lè fi balẹ̀ sínú yín lè fi níbẹ̀ kọ́ àtúnṣe yìí wà lọ́dọ̀ ọlọ́run bọ́bá wọ ọlọ́run ó ó lè ó lè ràn yín lọ́wọ́. nípa àwọn ọ̀tá ọlọ́run tẹ fẹ́ fi láì lé ní ìdìwọ̀n láyé kan. ọ̀dẹ̀ ti dé sí bùkátà sí pé wọ́n dà ilé bàbá wọn jà gẹ́gẹ́ ọlọ́run tẹ máa pín lọ. wọ́n ní gẹ́gẹ́ bọ́lá ọba àlejò láti sọ lẹ́yìn tó pa àwọn onígbàgbọ́ òdodo láti gbé fún wọn jà ọlọ́run ní záníkà. Thank you. ọlọ́run níyàn ọlọ́run bá fẹ́ àló lè ṣe kí ni ó lè rin àwọn mùsùlùmí lọ́wọ́ lórí àwọn yẹn. ṣùgbọ́n làwọn bá kàn sí bẹ́ẹ̀ kó fi lè dé apá kan ò pẹ̀lú apá kan rẹ̀. torí náà àwọn ẹni tí wọ́n bá pa sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ò ní fi fẹ́ wọn ráàyè ọlọ́run ọ̀pá ni àmà wọn tí ó sì ṣàtúnṣe ìgbẹ̀yìn wọn ìgbẹ̀yìn wọn dùn. àdúgbò lọ́wọ́ bá ti máa mú ọwọ́ àlùjẹ́ náà àrùnrọ́bà á lọ́wọ́ tọ́lọ́run ti ju àlùjẹ́ náà fún ọ bó ṣe máa rí nítorí ọlọ́run ti wá sọ níbi báyìí pé wọ́n máa jẹ́ àlàó lọ́wọ́ ẹ̀ láàbùsọ̀ làkúrọ̀. ọlọ́wọ́ bá ní òun ò gbé àwọn mọ̀láyíkà yẹn kalẹ̀ ṣe fọkùnrin lọ́wọ́ kọ́kẹ́ bí jésù ló fún yín ni àti pé kọ́kà yín lè balẹ̀ pẹ̀lú ẹ̀. bíbẹ̀ kọ́ àtìlẹ́yìn yẹn wá sí kan àyàfi lọ́dọ̀ ọlọ́run àyàfi ọba olúborí alhakim aládìpẹ́sẹ́ ìyẹn ní pé lọ́lẹ́ ẹ̀sà ti lọ́lọ́ ọba olúborí ni tá a lè gbèrò olúborí rẹ̀ ọba aládìpẹ́ ni aládìpẹ́ ni nínú kádàrá rẹ̀ aláfẹ́fẹ́ ni lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ sọ pé ìyẹn ti ta tọ́ra fámìlà lẹ́bí nàìjíríà fáwọn ọ̀ọ́ ọlọ́wọ́n bá sọ wípé lìyẹ́ tó dáadáa fáàn ọlọ́wọ́n bá ti bẹ́ẹ̀. ìyẹn ni pé wọ́n fẹ́ pa ìjọ kẹrù nínú àwọn aláìní gbàgbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run fáyé láti ẹ̀kẹ́ ti jihad. ọlọ́run fáyé láti ẹ̀kẹ́ kẹ́ lọ jà nípa ọgbọ́n ọgbọ́n àjùlọ tí ń bẹ fọlọ́run ọba nínú gbogbo nǹkan tó pé ìbìbò nítorí ẹ. lọ́lọ́wọ́ bá ti sọ gbogbo jẹ̀mí àlàáfíà mi lónìí kìlá tẹlifù fáàrí olùjàhìdì ló ti sọ gbogbo àwọn ìpín tó tó rọrùn láàrin àwọn kèfèrí tó ń jagun yẹn wọn ní ọlọ́run ti bẹ́ẹ̀ pé kẹ́ lọ sí jihad yẹn nìyá kọ̀tà sọ̀rọ̀ fàmìlẹ̀lẹ́rì ilẹ̀ káfàrú láti lè pa àwọn ìjọ kẹrẹ nínú àwọn aláìní ìgbàgbọ́ kọ́lọ́hún lè pa àwọn ìrẹ̀kẹ́gbà òkèèfé rírun àbí kó sì tójú tì wọ́n kọ́ yẹ̀yẹ́ wọn kọ́ dá wọn padà pẹ̀lú bínú wọn lè mọ́ lámìyà náà lómi kú mọ́ àràádú pẹ̀lú pé wọn ò tiẹ̀ ní rí nǹkan tí wọ́n fẹ́ lọ́dọ̀ yìí. kọ́lọ́hún ní àwọn yẹn kìkì ta àwọn àyíkọ́lọ́ wọn bá tójú tì wọ́n ọ̀yà ọ̀lẹ̀ bọ́ ọ̀yẹ̀ tọ́ wa padà fẹ́ẹ́ lẹ́ni tó máa padà

ọlọ́run tún mú júmúlà bí wá. àyàn sẹ́ńtẹ́sì mi ti ń tọ́ka sí pé dádájú ìdájọ́ láyé àti lọ́run. ọlọ́run nìkan ló ní ìdájọ́ ayé àti lọ́run. kódà ìdá ànábì ò pín bẹ́ẹ̀. adájọ́ ayé àtọ̀run lọ́lọ́run ọlọ́run ló ní ìdájọ́ ayé ló sì bó o ṣe já nàbí ibi tó fò lẹ́nu ń bẹ̀. ọlọ́run wa ni lẹ́yìn sẹlẹ́kà mi ni làmúrí ṣayé. eré ànábì ò ní kankan nínú àlámọ̀rí. ìyẹn ni pé balẹ̀ làmúrò kó lò ó sí lẹ́yìn. gbogbo àlámọ̀rí yẹ́yẹ́ ọ̀dẹ̀mí ọlọ́run lọ́wọ́ wọ́n ti bọ́ lọ́wọ́ sọ́ńpọ̀ mi pé fàyín náà wá ní kẹlẹ́bàlá. ṣe tiẹ̀ òun ni kò jíṣẹ́ wà àlẹ́yìn náà lè fi sáàbẹ̀ àwọn àdẹ̀ láti máa ṣe sírò lọ́lọ́run ti wá kó sọ ọlọ́run sọ pé lẹ́sà àlékà bùdá ọ̀hún. ìyẹn ni pé ìmọ̀ náà wọ́n kò sí lọ́rùn ẹ̀ fi ọ̀sà àfi wọ́n mọ̀nà láà ìmọ̀nà wọn sí lọ́rùn rẹ walakin Allah yahdi man yasha ṣùgbọ́n lọ́wọ́ ló lè fọ̀nà mẹ́ni tó bá wù. irú ẹni ọlọ́run tó sọ nígbà tí àǹkù sálá tó ń bẹ̀ǹgbẹ́ tí ó ń kú rẹ̀ Abu Talib kọ́gba Islam táwọn alájọrin méjì wá pẹ̀lú ẹ̀ tó fi sìn náà tó ìpadà wá lórí ẹ̀sìn ẹ̀bọ ìyá Abu Talib nínú àdébí sọlọlọ àtàláwà fẹ́ máa bàjẹ́ lórí ẹ tọlọmù fẹ́ wá foríjì fún ọlọwọ àpàrà kan fún gà ọwọ àforíjì kẹfẹẹrí ni wọn á fẹ́ máa dún àdébí pé ṣe tí ọmọ rẹ ọlọwọ àti ìnẹkẹlẹ àtàdé wọn ni àtàkùn. lọ́dọ̀ jòlè àtẹ́bí ó lè kọ́ ẹ mẹ́rin tó bá nífẹ̀ẹ́ sí o ọlọ́run tí bá ń kọ́ nẹ̀mẹ́ ni tó bá wù ọlọ́run lọ mẹ́ni tó máa mọ̀ nẹ̀ muhammad ishaq nípa ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ní lẹ́yìn sálẹ́kà mí ni amúrì ṣe yìí àníra nẹ́bí ò nídàájọ́ kẹtò lè dá nípa ẹrú mi ńlá mọ́ àmọ́tú kàbí fi ìdì wọ́n bá kọ́ láti pa wọn ló lè sọ kò lè dá kẹ́kẹ́ wí wọ́n nígbà wáyà ọlọ́run wá tó fẹ́ mú àwọn ìpín tó tún kù wá wípé àwọn yẹn tó bá a ìyẹn ni wípé eré anabi alẹ́ òní ìdájọ́ kẹta tó lè dá lórí àwọn ẹrú àti ohun tí mo bá pa ọ́ láṣẹ nípa wọn ló àwọn yẹn tó bá a lè yìí ìyẹn ni wípé ọ wà nínú wọn tó ti kọ́ máa padà fọ́nẹ́ náà tí wọ́n á sọ pé kò ń ṣe pèlè wọn ebi adúrú àbàjẹ́ kan wù ó lè mú dájọ́ wa ní pé dẹ́ni yìí rẹ̀ dúrẹ̀ lọ́wọ́ máa tẹ̀lé lọ ìdájọ́ òsì lọ́dọ̀ ẹ̀ ìyẹn ni pé ayé ní máa ń fi ìmìlẹ̀ kófìrì kówó ohun tí ń bẹ lọ́wọ́ wọn yẹn pé àwọn yẹn tún bàálẹ̀ ọ̀ látẹ̀ lórí àwọn yẹn tún bàálẹ̀ títí ìyẹn ni pé tí ó ọ yẹ tó bàálì ìyẹn ni pé tọ́lọ́wọ́n kó fi gba èrò ní tòwádà wọn. ọ yọ àtìbà ìyẹn ni kò lè fún ìdájọ́ wa àwọn yẹ ìlà àdìyẹ tó bàálì. wọn lè fún ìdájọ́ wa lórí wọn títí tọ́lọ́wọ́n kó fi gbà pẹ́ wọn. nínú tí wọ́n wá bẹ̀mí àyìn nígbàgbọ́ tí wọ́n fọ̀nẹ̀ mọ́ wọn. wọn lè dájọ́ lórí wọn náà. ọ yọ àtìbà wọn àbí tọ́lọ́wọ́ bá sì máa fi jẹ wọ́n yà láyé àti lọ́rùn lórí àyìn ìgbàgbọ́ wọn àtẹ̀sẹ̀ wọn. nítorí pé wọ́n sábò ni wọ́n ti lẹ́tọ̀ sí yá yẹn. ṣùgbọ́n pé dàdébì lọ́wọ́ adájọ́ fúnra ara rẹ̀ o ò lẹ́nu bẹ́ẹ̀. àwọn akáàfà o ṣé ọlọ́pàá ò jíṣẹ́ jíṣẹ́ wọ ọ̀gbọ́ ẹ̀já wọ wọlé péjọ. àwọn olè ń mọ̀ náà wọ́n lè já pé kò fìmọ̀ bó ti tọ́ wọn sọ́dọ̀ ọlọ́run ní kó yé wọn lè jẹ́ pẹ̀lẹ́ lónìí. àlébó bukhari rahimahullah látọ̀dọ̀ sálìm àdàbí. ọlọ́run kò jìṣẹ́ ọlọ́run sọ́lọ́ àṣọlá kó sọ báyìí pé. wọ́n rí náà sọ̀sálà tọ́ba gbórí ní rúkú níbi ráka ẹlẹ́ẹ̀kejì níbi ìrọ̀ àṣùbá yọba máa ṣépè yọba máa ṣépè pé ọlọ́wọ́ àánú rẹ gbé jìnnà sí lágbájá àti lágbájá. lẹ́yìn ìgbà tó bá ti sẹ̀mí Allahu liman hamida tán lẹ́yìn tó bá yọrọ̀ bá náà wọlé kalẹ̀ hàmdù tán ọlọ́wọ́ á sọ àyà kalẹ̀ pé lẹ́yìn sẹ́lá kàmínà làhàmù ìṣẹ̀lẹ̀. alẹ́ rẹ̀ àtẹ́bí kò sí ìdájọ́ kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀ nípa àwọn ẹrú mi àwọn yẹn tún bá àlẹ́ ìhì ẹ̀rù títí tọ́lọ́wọ́ bó fi gba ìrònú fi wà dáwọ́ àbí tí sì fi jẹ́ wọ́n yíyá àìlẹ̀ ọ̀hún náà lé wọn torí wọ́n sábò ni wọ́n ti lẹ́tọ̀ọ́ sí àyè báyìí ni nàìjíríà ní gbà wá imam ahmed rahimahullah látọ̀dọ̀ salim ní abiy nìyege. abá àdìbò nǹkan òjijì ọlọ́run ti sọ báyìí pé. اللهم لعن فلانا اللهم لعن عارفة بن هشام اللهم لعن سهيل بن عمرو سهيل سهيل بن نعم سهيل بن عمر عمرو اللهم لعن صفوان بن أمية. alẹ́ bíi sọ́lọ́ lọ́wọ́ àtàlà àwọn ọgbọ́n ọdún sọ yìí pé ọlọ́run bá ní gbé lágbájá jìnnà sáànù rẹ̀ ìgbà nẹ́bí ò sì jèsì ẹnikẹ́ni ọlọ́run bá ní gbé hárìsì ọmọ ìṣàmù jìnnà sáànù rẹ̀ ó kì í kẹ́lé wọ́n dá akọ bàbá ẹ̀ sí pé òfin kó fi rẹ̀ ẹ́ dáadáa ọlọ́run bá ní gbé suhail ọmọ amúrò jìnnà sáànù rẹ̀ ọlọ́run bá ní bua sọ̀fọ́ àná ọmọ ọmọ ya jìnnà sáànù wọ́n ní bọ́lá òsì sọ ayà ìkàlẹ̀ ní ẹgbẹ́ laysa laka min al-amri shay'un aw yatuba alayhim aw yu'adhibahum fa innahum zalimun. àníra nẹ́bí kò sí ìdájọ́ nípa ẹrú mi lọ́wọ́ ẹ̀ títí tọ́lọ́hùn bá fi gbà pẹ́ wọ àti tí ó fi jẹ́ wọ́n yá fa innahum zalimun. bí mo ṣe pálábò sí ni wọ́n lẹ́tọ̀ọ́ sí yá ni ẹ wá gbogbo àwọn ẹni lọ́wọ́ pé kèfèrí tó wà láyé ní ìsìn àpò gbọ́dọ̀ sípò tọrọ jẹ́ kèfèrí lónìí ni jẹ́yọ́ gbà fà lọ́la mọ. ewu tọ́lọ̀ wọn bá àlejò láti mọ̀ ń pa ọ̀gẹ́ lọ́kọ́ wíwájú yẹn ìkẹ́ àwọn òye tó bá àlẹ́ yìí pé àwọn ẹni pé ọkẹ́rì bẹ́ẹ̀ yóò ṣe jì lọ́la báwọn wọlé pé wọ́n wọn wá alimọ́n kò kọ́ni màtìmọ́sọ̀lọ́ àwọn náà tún gbé gbà wá látọ̀dọ̀ àdìgbò rẹ̀ rọ̀jọ̀ lọ́tà láàyè. wọ́n ní òjijì ọlọ́run sọ́lọ́lọ́ àrùsọ́lá tọ́ba fẹ́ ṣe pé ìfẹ́ nìkan àbọ̀ fẹ́ sàdúrà fún yẹn kan. wọ́n ní ọmọ bá ṣe kùlùtù yẹn gbọ́n bá rú kú tàn nígbà tí ó lè sọ báyìí wọ́n ní sọ́ba wí sẹ́mi ọlọ́run ní wọ́n ti hami dá. sọ́ba wí rabbana lakal hamdu náà. ẹ ọ́n sàdúrà nìyẹn. ìyá ọlọ́run dàgbà bá ní kó ẹ̀lú wàlídà ọmọ wàlídìí yọ sálámù ọmọ ìṣàm gbanikóyọ. àyíyáṣà ọmọ àbí rọ̀bíyà gbanikóyọ. àwọn tí wọ́n sọ̀dọ̀ lẹ́nu àwọn onígbàgbọ́dọ̀ gbanikó wọn yọ. wàtò àtàkà. wàtò àtàkà. على مدر واجعلها عليهم سنين كسنين كسنين. kẹmọlẹ rẹ kẹmọlẹ rẹ tó lágbára bani bani bani ìyẹn ni pé lé bí kò lè koko máwọn ọmọdọ kọ wá gbélé wọn lórí ìyẹn irú èyí tí ó ṣẹlẹ̀ lásìkò nàbí láyé oṣù irú ìyẹn yẹn ni ó gbé fún ọ wọn ni yéé jẹ àrùbí dáa àti sàlámà wí sókè wọ́n dà tó máa rí nílé agbáka ìrún ẹ̀ tó bá kí lásù bá gbé àmì ìpè é. ọlọ́run dákun bá lè gbé àánú rẹ̀ jìnnà sí lágbájá àti lágbájá. àwọn ará àgbègbè kẹ́nà ọlọ́ba ní fúlé pè yẹn. tọ́lọ̀ wa fi sọ àyà kalẹ̀ pé lẹ́yìn sẹ́lẹ̀ kàmí nílẹ̀ amúlẹ̀ ṣe yìí. Thank you. ànílẹ̀ àtẹ́bí kò sí dájọ́ kan fún ẹ lórí àwọn ẹrú mi èmi mo di dájọ́ yẹ́yẹ́ lórí wọn àwọn yẹn tún bá àlẹ́ yíyí títí tọ́lọ́ ń bá fi gba ìrònú kí wà dá ọ àwọn yóò àtúbà hàn àbí kò sì jẹ́ wọ́n yà fàyín náà ń sọ lè mú gbé pápó tí wọ́n ṣe wọ́n lẹ́tọ̀ọ́ sí yẹn nìyẹn. àlè Bukhari rahimahullah àti wà lórí àyà yìí náà wọn ní ọmọye àti sáàmì wọn wá dọdọ anas ọmọ malik. wọn ká nẹbi lọgbẹ nínú odò ọkọ. kọkọọlù káyọ̀fà yóò fi kọ́ọ̀mù ṣọ́ọ̀jì nẹbi yahoo. ẹ̀ẹ́dì wọn là nẹbi sọlọlá àtàláwà sọ pé àà mú òní jọ kẹsì fẹ́ jèrè tí wọ́n wò sùsù wọn sì sànẹ́bí wọn sùn dà. ọlọ́run wa sọ àyàkà rẹ̀ gà èyí tó wí yìí rẹ̀ o. ليس لك من الأمر شيء àní kò sí ìdájọ́ kankan lọ́wọ́ rẹ̀ ànẹ́bí ń pa àwọn ẹrú mi títí tó lọ́wọ́ máa ń gba ọdún tó máa dá wọn àti kò jẹ́ wọ́n yà wọ́n máa ń falábò sí wọn Imam Ahmed rahimahullah látọ̀dọ̀ Anas radiyallahu ta'ala anhu. أن النبي صلى الله عليه وسلم أسرت رباعيته رباعيته نعم رباعيته يوم أحد وشج في وجه في وجهته حتى نعم في جبهته حتى سال الدم على وجهه. wọ́n ní eyín mẹ́rẹ̀ níwájú òjijì ọlọ́run wọ́n rún níjẹ́ ogun prophet wọ́n sì ṣe ní sùtà níwájú níbi ìfẹ́ jẹ́ ń sàn níwájú rẹ̀ báyìí. كيف يفلح قوم فعلوا هذا بنبيهم أنا صلى الله عليه وسلم مو نجو كذي ما جري تو سيادرو وابرك باي فانسان نبيهم هو يدعوهم إلى ربهم عز وجل تو دي بعد نبي يوم سيجاك فوجو بنتو ولو قدو إلي دعوة تندعوة لو ọba ọwọ ọba tó tóbi wọn wá tó wá sí sùtà Ọlọ́run bá sọ ayé àkàrẹ pé lẹ́yìn sálá kàmínà lámọrin ṣe yìí àwọn yẹ kó gbà á lẹ́yìn àwọn yóò á gbé alo ìdájọ́ kankan nípa àwọn ẹrú sí àwọn ẹ̀dá rẹ̀ gbogbo ìdájọ́ ọ̀dọ̀ mi lọ́wọ́ títí tọ́lọ́wọ́ fi gbàrú olúkú àdá wọn. àbí tó fi jẹ wọ́n yà nígbà wọn bá sábò tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n rí àṣẹ. lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ àti wà lílá yìí wọ́n fi ń sàmá wá sí wọ́n máa fi ọ̀rùn. àti gbogbo tọ́wọ́ àti sẹ́mẹ̀ àti ilẹ̀ títọ́ lọ́wọ́ bá ní í ṣe ìyẹn ni pé gbogbo ẹ̀yẹ́ yẹ ìkápọ̀ ọlọ́run ni àwọn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rú ọlọ́run ti ń bẹ léwájú ọlọ́run bá ní ẹni tó bá wù àforíjì ẹni tó bá dẹ̀ wù àjẹníyà ìyẹn ni pé àtẹ̀yẹ wù ní kò sí kò ṣeé ṣe kọ́lọ́hún dájọ́ kẹ́nìkan wá sọ yìí pé ẹ̀wọ̀ ẹjọ́ tí wọ́n ti ń dá lórí àwọn tí wọ́n dá rẹ̀ Nàìjíríà ẹlẹ́bí tó yóò di àwọn fẹ́ àbí kò sí ẹni tí ó sọ lé ìdájọ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ni ìwọ̀n tọ́lọ̀ ọba bá ṣe àlè bí ṣùgbọ́n ohun táwọn yẹn bá ṣe á bí wọ́n ọlọ́wọ́ fúnra rẹ̀ torí bí ọlọ́wọ́ ọba kan aláforíjì ni ti máa ń sì kéèyàn. àwa tó wá débi àyà mi ìdá tó fẹ́ mú àyà wa ń ta sí. eléyìí jẹ́ fọ́ọ̀rùmọ̀tò rìbá alàlùfẹ́ tọ́lá níbi àdé owó èlé èèwọ̀ nìyẹn yẹn yóò tẹ̀ gbọ́dọ̀ dídì ẹ̀ ọlọ́run ní ọlọ́wọ́ ọba ó ń sọ lẹ́nu bí nǹkan fáwọn ẹrú onígbàgbọ́ òdodo pé kọ́ má jẹ rìbá torí àdìpẹ̀lẹ́ àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí àdìpèlé àbí káàtó pé ẹ má jẹ rìbá ní àdìpèlé ní àdìpèlé ẹ má jẹ rìbá ní àdìpèlé ládìpèlé ten thousand tó padà bí thirty thousand èlé ó gorí ẹ ten thousand ní kíni ó di thirty thousand ẹni tó yà ó rí sẹ èlé ń gorí ẹ ó di twenty ó di thirty kódà ó tún lè di fifty ẹ má jẹ rìbá ẹ má jèlé ní àdìpèlé àdìpèlé wọn ni wọn ti máa ń sọ àní ẹ má jèlé ní àti ìpele sádì ìpele ẹ rí wọn ní gẹ́gẹ́ bí wọn ti máa ń sọ láti fàyè mọkàmọkà. káyìmì káyìmì nígbà tó bá di nígbà tó yẹ kéèyàn ṣe gbèsè tó. àníyàn rúbíà ìmọ̀ kẹ́niyàn ṣe owó ni tàbí kéde kù. mo jọ bá wí láti fàyè mọkàmọkà ni ẹ owó tó jẹ mí mọ fún mu wá àdékèlè tó lórí ẹ bẹ́ẹ̀ ni ẹ bá san. ẹ tó bá san bí ọba wa san tó fún lásìkò sí yóò tó wá fi òsì wọlé ṣùgbẹ́ owó rẹ ten thousand báwọn bó ti di twelve báyìí nígbà tó ti fi wá gbogbo ọlọ́ọdún yóò máa mú un lé yóò fi padà dé àdìpẹ́lẹ́ rẹ̀. ó kọ́jú kù tó ṣe pé owó díẹ̀ ní dúkìá díẹ̀ ní ìkẹyẹ tẹ́lẹ̀ àdìpẹ́lẹ́ yẹn dẹ̀ ń pa kó di pípọ̀ rẹ̀ pẹ̀tẹ̀. ọlọ́run bá wá pa àwọn ẹrú rẹ̀ ọ̀pọ̀ àwọn aláṣẹ ìpayọ̀ ọlọ́run kí wọ́n fi lè jèrè láyé àti lọ́run. ọlọ́run bá ní yáyọ̀ lẹ́bi rẹ̀ ámọ̀ nù látàkùn rìbá. jẹ́ ká súnmọ́ wájú ẹ jẹ́ ká súnmọ́ wájú nàná. ọlọ́wọ́ bá ní ẹyọ nígbà gbódodo ẹ má jẹ ìlé ní àdìpèlé sádìpèlé ẹ wá páyà ọlọ́wọ́ bá fẹ́ bá lè jèrè. وتكن نارا التي أعدت للكافرين lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba wa tú wa o sọ fún àwọn onígbàgbọ́ òdodo ó lérí fún àwọn tí wọn tí láti jẹ rìbá ó sì lérí iná fún ọ lẹ́ni tó sọ wọn lára nípa ẹ̀ ọlọ́run ní à ẹ̀ fáyà náà. èyí bá kalẹ̀ torí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ sì tẹ̀lé tòjìṣẹ́ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ̀rẹ̀ dáńsì kẹ́ àwọn adìrẹ mi àyà tàbíkẹ́ máa kẹ́ yìí wọ́n jẹ́ alùnẹ́dìbò ìlà fẹ́ẹ̀lì lọ́yọ̀rọ̀ ẹ fẹ́ ká lọ síbi iṣẹ́ dáadáa àti rírí àlùjẹ́tà lẹ́yìn tọ́lọ́wọ́ bá kọ̀ fáwọn onígbàgbọ́ òdodo pé kí wọ́n bá jèlé sáwà ríbalẹ̀ fáwọlé ní kọ̀kẹ́lẹ́ wọn jọ jẹ́. sẹ́wọ̀n pé àṣìyá òrìbàwé ìyá mẹ́ adébí sọ́lọ́lọ́ àtàlá wọn pé azáàbò bíi záàbí góòlù àti góòlù bákẹ́ náà wọ́n ti jọ rí ọ̀rọ̀ ọkọ̀ àti ìfẹ́ lọ́wọ́ kọ́ wọ́n fi tọ́ bí fi tọ́ fúlẹ́fà bákẹ́lẹ́ wọ́n ti jọ rí ẹ̀kọ́ kẹ́lẹ́ wọ́n jọjọ ọ̀rọ̀ kọ́kẹ́lẹ́ àjùkẹ́ lọ fọ́ ọ̀tàmùrù bí tàmùrù dàbí tó bákẹ́lẹ́ wọ́n ti jọ rí wọ́n ṣàyẹ̀rù bí ṣàyẹ̀rù dérú bákẹ́lẹ́ wọ́n ti jọ rí bákẹ́lẹ́ wọ́n libúrú bí libúrú ọ̀gá bá bákẹ́lẹ́ wọ́n ti jọ rí wọ́n libílẹ̀ bílíbílẹ̀ iyọ̀ àti iyọ̀ náà iyọ̀ ni iyọ̀ ìwọ lọ kó dànù tó tẹ wá tí wọ́n jẹ́ kókò kan ẹlẹ́mìí òkú mi ìwà wọn lé ní wọn kó látọ̀ fásitì ni wọ́n jẹ́ kókò méjì. irú eléyìí rí bàlù fásitì. àwọn sọlá ní ẹgbẹ́rún fi jàrọ̀ ara wọn. ilà mìtìlán bí mìtìlín wọ̀yádán bìyàdì sàwá abísáwá rẹ̀ bákẹ́ wọn ti jọ rí. èmi sì fọ èmi náà gbà tèmi. rí bàlù fásitì ní ohun tí bá jẹ́ kọ̀ọ̀kan náà ẹnìkan sọ fún fẹsọ di ìyàwó àwọn àlọsẹ wọ agẹrẹ wọ agẹrẹ kẹdíyè àlọsẹ wọ agẹrẹ wọn ni wọ agẹrẹ tó ọlọsẹ olóòfẹ ẹsẹ níwájú àwọn alẹ láàfà ni ọmọlúwàbí ọmọ àbíbà wọ agẹrẹ sí ọlọsẹ yìí wọn á ní bẹ́ẹ̀ ni pé owó mu wọn tọ ọsẹ wa àá fọ náírà lẹ́nu. inú hadith yẹn àwọn sọlá sọ pé ìdá sọlá fati hábi ní àṣìyá fọdí ọ̀hún kẹfà ṣe tó ìdá kan àyádá díyàdì. sọ́bàjá ń gbé kì í sí náírà mọ́ bó bá ti wù lẹ́sìn lè já arọ́ rẹ̀ ẹ wòlú dọ́là ní ìsọ́kìlélọ́gọ́rùn mẹ́ta náírà nbọ sí pé àpèkẹ́ dọ́là àpèkẹ́ ní ọ náírà àyẹ̀bẹ̀ kan wọ́n pè kẹ́ni náírà wọ́n pè kẹ́ni rìyáàlì owó tí wọ́n tẹ́lẹ̀ sáwọ́dì. àwọn akẹ́kẹ́ ọ̀dà ọlọ́kún náírà ọgọ́rùn wa àwọn afọ ní rìyáàlù ẹ̀yọ̀ kan nígbà tí kò ti yàtọ̀ kò sí wàhálà. ọ̀rọ̀ yẹn kí adìẹ ṣùgbọ́n náírà sí náírà láti fi fọfẹ́ ṣe ìyàwó ni ẹ ọ̀fẹ́lẹ̀ ẹlòmílẹ̀ ló ń fẹ́ sí kú àná àbó fẹ́ sí freedom mọ́tò bá dó wájú àwọn tí ó ń jẹ́ mú wo kíní wá òun fẹ́ kó ti pàjẹ́rẹ́ lọ́wọ́ máa yọ jáde wọ́n ti ẹ bá ń sẹ́ kórè kọ̀ọ̀kì agẹ́rẹ́ ẹ̀rọ ṣẹ́ wà fún àfọ agẹ́rẹ́ àbáwọn rẹ̀ dára agẹ́rẹ́ wọn ni àdìgbọ́ torí ó bu one thousand àwọn afọ ní náírà tó ń tọ́wọ́ yẹn rìbá ti wọ̀ òun náà ń pè ní rìbá fábìlì ẹ ọ̀kẹ́ náà lówó ní jẹ́ ìléwá gorí ẹ̀ aráàmù lélẹ̀ ṣùgbọ́n aráàmù rẹ̀ jẹ́ aráàmù bí sunna pẹ̀lú sunna sunna dẹ̀ bí sọ èmi pẹ̀lú sunna rí má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run tó lọ́n sọ pé ọmọ yẹn ti kọ́ adìl hawa ìdùkúwa ìláwá yóò hà àdúgbò sálà òfin sọ̀rọ̀ fẹ́nu wọ́n bá fi rẹ̀ ní ọ̀sán ọlọ́run ló ní wọ́n sàlàyé fún wa yìí pé rìbá ni ajá sí pé títọ́ ọlọ́run bẹ́ẹ̀ là ń ṣe pẹ̀lú pé àsọ̀rọ̀ àkúrò sì sí ẹ̀ ẹ̀rí rìbá kejì ọmọdé ní mẹ́tẹ̀ẹ̀sì à ìyẹn ló ti gbajúmọ̀ tó ti pọ̀ láwùjọ òun ni bí ọjọ́ gbèsè tó o ti fún wa lónìí tọ́ba fi dọ̀la báyìí iye báyìí ní òkú ẹ̀rì ìyẹn ó pè lórí bàtìlẹ̀ sí ìlà. kódà kọjá àwọn kẹta kàálẹ̀ yẹn gan-an náà tọ́ba jẹ́ pé tá a bá fúnra wa lónìí ọ̀tọ̀ ni bí ó ti jẹ́ tọ́bi ìdọ̀la yóò yí padà rí bàtìlẹ̀ sí àtiwọ̀. òun gẹ́gẹ́ ni àyà yìí wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ká má jẹ́ òun tún bí jẹ́ òun. nínú bá tàbí ké àwọn tó bá jẹ ìbá tí wọ́n bá gbé wọn dìde wọ́n á sún wèrè wọ́n máa sún wèrè nù wọ́n á ya wèrè níjà òkè dàgbà yà bá jẹ ẹ̀lẹ́ yọ wọ́n á rìn bá di ya wèrè lè fún ìyàwó lóbì àti wọ́n lè fún wèrè lóbì kọ̀kọ̀kọ́ sọ pé nùnú wọ́n máa gbà wọlé àbí hó tọ́lọ́ ti ya wèrè àti àwọn ọ̀ọ̀ ẹ̀dúwèrè lówó tẹ bá ní wèrè orí kẹ̀kẹ́ wa ni wá rí ọlọ́run dàpọ̀ àjà sinmi láyé má jà sùwèrè níjọ́ fi dàlọ́ ìyàwó lẹ́yìn náà ni pé èpè máa jà onírì bá ẹ̀ka sọ sábà pé gbèdè sánú ọlọ́run kọ́ máa jẹ́ ti ẹni tí jẹ rìbá àtẹni tí ń fún yẹn jẹ la ilaha illallah àtẹni tí ń kọ́ àtẹni tí ń jẹ́rì ó ní gbogbo wọn pátá bàkà ni wọn síyàtọ̀ gbogbo wọn pátá bàkà ni wọn síyàtọ̀ torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àkùn àwọn àgbọn yìí wá níbẹ̀ báyìí ọlọ́run ọba tó wá ń fi àwọn onígbàgbọ́dọ̀ pé ká lọ ṣiṣẹ́ rere ká sì di ara láti wá ohun láti súnmọ́ lọ́wọ́ ká fi rí àlùjẹ́nu ká sọ̀rọ̀ abúlé bá wọn. ọlọ́run ọ̀tá rí ọ̀rọ̀ ilé àmọ́ fi ọdún mi rántí kó ọjà náà. ọlọ́run bá ní ẹyẹ ara wá àforíjì ọlọ́run ọba ẹ wá àforíjì lọ́dọ̀ ẹlẹ́dàá yìí ẹyẹ ara wá àlùjẹ́ndà àlùjẹ́ndà wo tó ṣe yí pé àrùtò àtàmọ́ wá ti wà lẹ́ àrùtò bírẹ́ǹtì àlùjẹ́ndà náà fífẹ́ rẹ̀ ó tó gbogbo sánà ó tó gbogbo lẹ̀ ọ̀ ìdásílẹ̀ ló ń dàkí. wọ́n pa á léṣe kalẹ̀ fáwọn ẹni tí ń payọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti pa iná léṣe kalẹ̀ fáwọn kèfèrí. bí wọ́n ti pa fáwọn aláìní wọ́n ní wọ́n sọ wípé ọ̀rọ̀ ọlọ́run àrùtù àṣàmáwá ti wà ní àrùtù. èyí tó ṣe ọ̀fẹ́ tó gbogbo ọfẹ tó gbogbo rẹ wọn lọ́rọ̀ yìí jẹ́ ìtanijí lórí bí alùjẹsẹ ṣe fẹ̀ tó gbòòtọ gẹ́gẹ́ bí wọn ti sọ nípa ìròyìn fúrúṣìlì jẹnẹ ìtẹ́ ti fẹ́ lálùjẹnẹ Ọlọ́run nípa kọ inú ha mìnísítẹbùrọkì inú ẹ ọwọ láti di aṣọ olówó iyebíye kí ló wá fẹ́ sọ nípa ìta rẹ̀. wọ́n ní wọ́n jẹ́ kó pé ẹ̀rọ àlùjẹ́ náà yẹn búrẹ́dì ẹ̀ dàgẹ́gẹ́ bíi lẹ́ǹtì ẹ̀ náà ni. nítorí pé kó gbà ní adodo kan ni èèyàn ni pé ààyè ìjìròrò tó tóbi kan ni tí ń bẹ lábẹ́ àdára sí. mọ̀kọ́ wọ́n ní kẹta bá pè ní kúpa bí ààyè tó jẹ́ bí adodo báyìí àyàn tó ṣẹlẹ̀ pẹ̀tẹ̀ àyàn wà ní mùsùlùmí yẹn tó ní rogodo lọ́pọ̀lọpọ̀ pírẹ́sì máa ń ṣe déédéé lẹ́ǹtì ẹ̀ wọ́n lọ́wọ́ á tọ́ka sórí eléyìí tó rí lẹ́nu sàmì ẹ bá fẹ́ bèrè àlùjẹ́nà lọ́dọ̀ ọlọ́run. àlùjẹ́nà mi ló ti dẹ̀ bí lọ́dọ̀ ọlọ́run. tọ́rọ̀ ń lọ ga jù lálùjẹ́nà. òun ló ti wà láàrin náà àlùjẹ́nà. ibẹ̀ sì ni odò àlùjẹ́nà ti ti máa ń sàn ti ti máa ń tún kúkú jáde. àti ibi àjà rẹ̀ ní àlẹ́ ara àti ọlọ́run ọba àjọkẹ́ ayé. wọ́n ní ááyà yìí òun náà lọ́dọ̀ àbẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba ní sọ́tù hadith tọ́lọ̀ sọ pé sáàbì kú. Thank you. àbí ẹ pàpà tètè lọ síbi wá foríjì ẹlẹ́dàá yín àti àlùjẹ́ náà tó tó ti pé fífẹ́ rẹ̀ ọ̀dà bíi fífẹ́ sẹ́mẹ̀ àti ilẹ̀ tó yẹ pé wọ́n pa á lédè kalẹ̀ fáwọn nígbàgbọ́. àwọn tí wọ́n ti gbàgbọ́ sọ́lọ́wọ́ ọba àtàwọn ọ̀rẹ́ ń tẹ́ ọlọ́wọ́ ọba ìyẹn jẹ́ àjùlọ sọ́lọ́wọ́ ọba máa ń ṣe fẹ́ni tó bá wù oníkẹ́ ọlọ́wọ́ bá ọlọ́lá jùlọ ni wọ́n ní àlùbáṣá látọ̀dọ̀ àbí ìfọ̀rẹ́rọ́ wọ́n ní arákùnrin kan lọ bó ti ṣe ọlọ́run. orí ni àbò orí ni ló ti ṣe ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run sọ yìí ó máa ń yà mí lẹ́nu ibi wọ jẹ́nà ní àrùtù àtàmà wà tó àfúnfẹ́ àlùjẹ́nà fífẹ́ rẹ̀ tó gbogbo sẹ́mi àtìlẹ̀. ọ̀dà kò wá ní mẹ́wàá ẹ mọ̀ pé ibi tójú ti wá kámú tójú wá rí tẹ́yẹ́yẹ́ ayé ilẹ̀ àrókè àtìrílẹ̀ ilé wa lọ́lọ́run ti wá sọ wípé fífẹ́ àlùjẹ́sẹ̀ tó gbogbo sẹ́mi àtìlẹ̀ òun wá béèrè pé tòfin òṣìṣẹ́ ọlọ́gbó wá ní mẹ́wàá gbà ní. أرأيت الليل إذا جاء لبس كل شيء lọ́wọ́ yìí gbẹ̀dọ̀ ìwọ́lé ọ̀wá rọrùn nígbà ọba dé làbẹ́sà kúlẹ̀ṣẹ̀ gbogbo nǹkan ó kó òkú ni ọjà ń gbọlọ fẹ́ wá gbà ní. ẹnì yẹn bá dáhùn níbi tọ́lọ́ ń bá fẹ́ ni. àdébí ni wọ́n dẹ̀ ti fi sí wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní bẹ́ẹ̀. ìyẹn lè máa wá sí tọ́lọ́ ń bá fẹ́ nìyẹn. báwo lè dá ẹ láàbù wọ́n lé lẹ́yìn ó gbé tuma méjì dání tuma kọ́kọ́. wàyí kúndùn wọ́n ní ìyẹn ò túbọ̀ yí pé nípa bí àyíkẹ́ ní òwú wa nígbà tó fẹ́ bá dé a sọ pé kò sí láàyè kan kódà bá wò ó rí nígbà tó sọ̀tà láńgá fi sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ àrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó máa wà níbi tọ́lọ́ bá fẹ́ ẹ ọ̀rọ̀ kejì. وجه العالم تغشى نعم إذا تغشى وجه العالم من هذا الجانب فإن الليل يكون من الجانب الآخر لا ọ̀rọ̀ kejì tó ní ìfọ́lá tó lè túbọ̀ rẹ̀ sí ọ̀sẹ̀ ni tọ́ba bójú ayé lẹ́gbẹ̀ẹ́ kan òru ó bò lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ náà làlùjẹ́ náà ìyẹn náà wà níbi tó ga lókè lókè àwọn sẹ́fẹ̀ lábẹ́ àlẹ́ aláṣẹ fífẹ́ rẹ̀ àti fífẹ́ rẹ̀ wọ́n ti bọ́ lọ́wọ́ bá sọ pé kà á ń fi sáà náà ìwà àrùn wọ́n dàbí fífẹ́ ẹ̀sọ́ bí àfilẹ̀. ilé wa yẹ wà ní sàlẹ̀ sàlẹ̀ yẹ́yẹ́. wọ́n ní ọ̀rọ̀ yóò wá sakura o ìpọ́nà gẹ́gẹ́ bí kí ni ọ́nfì sànà wà fífẹ́ gbogbo sànà àfilẹ̀. àwọn abọ́lé pé kò sí lẹ́sùn yẹn. tó a dùn báyìí a máa wá sàlàyé àwọn owó ní mùsùlùmí tọ́lọ́ ń pèsè àlùjẹ́ náà béèrè sábẹ́ láàrin ìṣẹ́jú mẹ́rin. أبو حذيفة أبو حذيفة ọyà ẹ̀fọ́ ẹ̀já rí bẹ̀rẹ̀. wàhálà ìbùsùn kálá lọ́dọ̀ àwọn aláìní gbàgbọ́ wọ́n wá ń sọ pé àdẹ́bí sọ́dọ̀ wa àtàlà. aa ah, tí wọ́n bá fi sí ẹ̀yẹ èyí ó kó bẹ́ẹ̀ ni o tẹ́ bá ti ní lágbára lórí wọn láti kọ̀ fún wọn. wàhálà sọ̀rọ̀. ṣe yẹn náà lọ́mọ máa gba ẹ̀sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ìtìká èyí tó kéré jù wákàtí àbí kọ́ máa alùpùpù ta ṣùgbọ́n kò lè ní ládàá rẹ̀ kọ́ bá àti péjọ́ mẹ́wàá pé àwọn ti jọ́ mẹ́wàá àwọn wákàtí tó kẹ̀ fi ń dún ni ọgbà ládàá rẹ̀ lọ dúró láwọn àkókò òun náà sì kẹ́kẹ́ lẹ́nu yẹn ṣùgbọ́n àlè sọ pé ó ṣe àìsí káàpù gẹ́gẹ́ bí sẹ́rí àtẹ̀ríkà sí èyí tẹ̀ yóò ṣèyàn ní jáde rárá bọ́dà tẹ̀ yẹn bá kọjá tẹ̀ yẹn rí ẹni tí ọ̀gbádùn báyìí èèyàn máa kí tọ̀dẹ̀tọ̀dẹ̀ lọ́jọ́. عليكم السلام ẹ̀sùn wọ́n ní sí ẹ̀sùn lè gbé ẹ̀sùn pẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni nígbà tí ìbá ti ṣe kó àlùjọ̀nù lóde yẹ tí ìbá ti ṣe orúkọ àlùjọ̀nù àlè sọ pé yẹn sẹ́kọ̀ pẹ̀lú mímu ẹ̀sùn ṣùgbọ́n ọkọ̀ dá kéèyàn sọ Kùránì ìdàgbò ọ̀dà kéèyàn sọ Kùránì ìdàgbò àdọ́gbọ́n sọ Kùránì ìdàgbò ní ká máa ṣe kí ni o ká máa lọ mú ẹ̀sùn bí ẹ bá ń mọ̀ fóun ní ìdí àgbo jẹ̀dí àbí àbí ti bà kọ́ lọ gba jẹ́jẹ́ lọ́dọ̀ àwọn alágbò ṣùgbọ́n pé wọ́n máa hẹ kùránì wọ́n fi ewé kiri tí wọ́n fi ń ṣe wọ́n fi kọ́ tàdá sínú rẹ̀ òní ìdìsúbà lè sọ fún tọ̀hún tí kò ní Islam ó dìgbà tá a bá mọ kí ni wọ́n hẹ wọ́n bá yẹ kí wọ́n hẹ ipa àlùjọ̀nú à wọ́n fi ṣe ṣíríkù náà láàpẹ̀ wọ́n yẹ pé ipa àlùjọ̀nú yẹn fẹ́ kọ́ dáhùn láàrọ̀ nígbà yẹn láwàá dájọ́ mi ìfẹ́ nìyẹn ọlọ́wàá náà. وعليكم السلام ورحمة الله rìbá wọ̀ bẹ́ẹ̀ ni lápẹ̀rẹ̀ ní sìmọ́tì lápẹ̀rẹ̀ ìyẹn ló ń fẹ́ ṣe owó agẹ́rẹ́ nítorí pọ́tẹ́sì òjò ló ń fẹ́ ṣe agẹ́rẹ́ wọ́n á ní bẹ́ẹ̀ ni ó mú one thousand wá ó sì gba nine fifty rìbá ti wọ̀ haramu ìwọ́n tó fún ọ̀dẹ́sẹ̀ ẹni tó gbà ẹlẹ́sẹ̀.